bisimilahi alhamdulilahi wasalatu wasalamu ala rasulillah adúpẹ́ fún ọlọ́ọ̀ba abẹ́lọ́ọ̀ba kó bá ṣe àlékún ìkẹ́ àdìgẹ́ fanabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìlànà oríire ayé àtàlùkìyàmù òun lọ́lọ́wọ́ bá ló kó sínú tọ́lọ̀ fìràn ànábì sallallahu alayhi wa sallam a sì mọ̀ wípé gbogbo tẹ́nìkọ̀ọ̀kan wá nínú ayé tá a wà yìí ọ̀la ni. Wa, ó kọ̀nà tí láìtẹ̀ tí láìtí ìbójú wo ọ̀nà wo ni a fẹ́ gbàlà ní tó dájú ni pé ọ̀là ni ẹnìkọ̀ọ̀kan wà ẹni tó pààyàn ọ̀là ni wà ní tó kù tá a sọ fún ni pé àkìí sọ̀nà ọ̀là nu ẹni tó fèèyàn sówó ọ̀là ló ń wá ṣùgbọ́n ọ̀nà ọ̀là ọ̀là àtọ̀nà ẹ̀ láyé tá a wà yàtàkìyà mọ́ inú islam ni àpèjúwe ìnìtọ́sọ́nà ẹ̀ wà ọ̀jọ̀gbọ́n kan ní tárójú nàjà àtà wàlám tasolókì masáàlíkà ó fẹ́ là ó sì rin ọ̀nà ọ̀la ọwọ́ fi wé ó ní iná sẹ̀fínà tàlá tamṣí alàlìyàbàsì ọkọ̀ ojú omi tí ń lọ sílùú òyìnbó tí ń bọ̀ yẹn àbómi tó dàbí irú ẹ̀ tẹ́ ẹ bá ti gbé sí orí mútọ̀ títílé là ń gbà ibi tí ó jẹrà mọ́ nìyẹn lórí títì tẹ́ ẹ bá ti gbé sórí títì táwọn ọkọ̀ ní táyà àtàwọn ńláńlá kéékèèké tí wọ́n ń tọ̀ tẹ́ ẹ gbọ́kọ̀ ojú omi yẹn wá bẹ̀ ibi tí ó jẹrà sínú tẹ́ńjì kankan ò sì bàjẹ́ ń nítorí pé a ti gbé kúrò lójú ọ̀nà ọ̀la a ti gbé kúrò níbi tí ó ti rìnrìn ọ̀la ní tó dájú ni pé ọmọ yẹn ń wọ́là inú fà tó fi jẹ́ pé gbogbo ẹni ọlọ́run tó mọ ọlà nínú ọ̀rọ̀ ọlọ́run pé tí ẹ bá ṣe léyìí ọ̀nà ọlà ni tí ẹ bá ṣe léyìí ọ̀nà ọlà ni lápèjúwe nínú kátàkárà yẹn bá ń tagi ọ̀nà ọlà ni èèyàn ń kọ́lé ó ọ̀nà ọlà ni èèyàn ń taṣu èèyàn ń tẹja èèyàn ń taṣọ. ọtún wọn á gbọ́dọ̀ sọ pé ṣùgbọ́n ẹ má tẹ̀ mú o ẹ má tọ̀ tí o eléyìí òun kò sọ́ọ́là ń bi eléyìí òun ẹ má tẹ̀mu ẹ má tagbó ẹ má tọ́tí ẹ má ta èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọlọ́run dò síbi tọ́lọ̀ ń pè lọ́nà ní ọ̀la ọ̀la yẹn náà yóò tún wá máa ṣòwò yẹn lọ́nà ọ̀la subhanallah èèyàn lè máa ta igi kó sórí ibú ń bẹ̀ kìí ṣe pé torí kó jẹ́ igi ṣùgbọ́n náà àbòsí ló fi ń tà èèyàn lè máa talẹ̀ kìí ṣe pé torí pé ilẹ̀ jẹ́ haram ṣùgbọ́n náà àbòsí ló ń gbà ta ó lè sórí ìbọn yàtọ̀ àlìkè àmọ́ bẹ́ẹ̀ ọ̀là àtọ̀nà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbọ́yé in ló fàtà níbi sallallahu ta'ala alaihi wasallam tó fi sọ nínú àdíìsì àbí Ruqayya Tamimu ọmọ Aus Ad-Dari radiyallahu ta'ala anhu ó ní ad-dinu nasiha ẹ̀sìn Islam nasiha ni o the religion is advice ẹ̀sìn Islam ìmọ̀ràn advice ni nàṣíhà ni bójúṣọ́ ọlọ́run ti pè é sallallahu ta'ala làwọn sọ̀hábà bá wípé liman ya Rasulullah nàṣíhà ló jẹ́ fún ta ni òjíṣẹ́ ọlọ́run wọ́n ti gbàgbọ́ yé wọn àbọ̀ sọ pé kí jẹ́ torí wọ́n gbàgbọ́ yé wípé nínú èdè lábá gan ní tàbá wá lò fún ọ̀rọ̀ tá à ń bá yẹn sọ tá à sí hà yóò jẹ́ pé ọ̀rọ̀ òdodo tá à torí nǹkan míì sọ àfọlọ́n mo ti sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ ní Ramadan yìí náà ó ní wọ́n ní ta ló jẹ́ náà sí hà fún òjíṣẹ́ ọlọ́run wá ka nǹkan márùn-ún àkọ́kọ́ ó ní lìlá ó jẹ́ náà sí hà fún Allah ó sì ṣàlàyé ẹ̀ ní ti àwọn sàhábà gbọ́yé táwọn olùmọ̀ náà gbọ́yé ẹlẹ́ẹ̀kejì wálé rọ̀sóòlìhì ó jẹ́ náà sílà fún rọ̀sóòlẹ̀ èyí ẹni tí ń bá wọn sọ̀rọ̀ gangan tó jẹ́ ànábì ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì wálé kìtáàbì ó jẹ́ náà sílà fún alukoran kerim ẹlẹ́ẹ̀kẹta ni pé ó jẹ́ náà sílà fún ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ tòní tásìkò yìí lé mùsùlùmí ó jẹ́ náà sílà fún àwọn tí Islam ṣùgbọ́n ìlú tá a wáyé ṣe ìlú ẹlẹ́sìn islam kì í ìlú islam ìlú tí mùsùlùmí wà ní ẹ̀sìn islam wá jẹ́ náà síra fáwọn tí ń darí ẹlẹ́ẹ̀karùn wà á mọ́tìhìn ó jẹ́ náà síra fún gbogbo àgbáríjọ mùsùlùmí ayé pátápátá pẹ̀lú gbogbo àwọn tá a jọ bára wa láwùjọ tá a jọ ń gbé níbi tí mo bá dé yìí nìsín ẹ dákun ta lọ̀rọ̀ ọlọ́run á ní lọ sọ́dọ̀ ẹ̀ torí kò sẹ́nìkan tó kù láyé mọ́ nísìn pẹ̀lú gbogbo ohun tó jù sí ọlọ́run bá kàkalẹ̀ tọrọ ọlọ́run ní lọ sọ́dọ̀ ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run sì lọ sọ́dọ̀ wọn torí kí wọ́n lè sórí rẹ̀ yàtàlì kìyàmà ẹ̀yin olùgbọ́ mi ń luru ìlàsíyàsí yìí na nàìjírí yìí ẹ ṣàkíyèsí ìdarí lórílẹ̀-èdè wa àwọn tí ń darí wa ń bùkátà ọ̀rọ̀ ọlọ́run wọ́láhìí orílẹ̀-èdè ibi tí wọ́n ti ń ṣe níwọ̀nba ìtagbára wọn mọ lápèjúwe ibi ìpìlẹ̀ ẹ̀sìn wa táwọn ìmáàmù bá bọ́ sórí kótóbà ìlàjì ìlàjì ìṣẹ́jú tí wọ́n lò kótóbà ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀sìn ọmọ tọ́pìkì tó ohun tí wọ́n fẹ́ sọ ohun mọ́ fáwọn èèyàn ìlàjì tó kù wọ́n fi ṣàdúrà fún àwọn olórí ọlọ́run gáàdì wọn o ọlọ́run tún wọn ṣe ọlọ́run ṣàánú wọn má jẹ́ kó ń ṣiṣẹ́ má jẹ́ kó ń dàwó má jẹ́ ṣubú ọlọ́run fàánú wọn sí wa lójú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ràn wọ́n máa ṣe àmín àmín àmín títà fi gbé sọ́lá àtúndúró nínú kútùbà tí wọ́n sì ṣe náà ọ̀yí tó jẹ́ náà sí àtàwọn olórí náà ti lọ bá wọn bẹ̀ tóra wọn náà ń gbọ́ láwùjọ wa ń bí àwọn èèyàn bá wọn lórí sòdodo ọ̀rọ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn advisers tí wọ́n fi sáwọn ọ́fíìsì bẹ̀rẹ̀ látòrí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń jẹ lábẹ́ ìjọba àwọn tí ìjọba bá rí àwọn tẹ́ ẹ bá ṣàkíyèsí eléyìí tó wọ́pọ̀ jù a lè sọ sápáná pé kò sẹ́ni tí ń bá ìjọba sọ̀dodo ọ̀rọ̀ tó jẹ́ tọlọ́hun pé mò ń bá wọn sọ̀rọ̀ torí tọlọ́hun torí orí ayé àtàlùkẹ́ àmọ́ a lè sọ sápáná pé kò sí ṣùgbọ́n kò wọ́pọ̀ ọ̀nà ẹni tí ń jẹ lábẹ́ ìjọba gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ èèyàn ìjọba sì ń bùkátà bẹ́ẹ̀ tíjọba ọba mọ̀ pé káwọn tọ̀ àwọn olùmọ̀ lọ pé ẹ là wá lóye ẹ fún wa mọ̀ràn ìgbésẹ̀ tá a fẹ́ gbé nì olùmọ̀ ti mọ̀ pé dájúdájú ojúṣe òun ni láwùjọ ibi tó ń wà wọ́n sì ọlọ́run sì ti gáàdì wa láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé ó dò ìlà sabili rabbika bil hikmati wal mau'izati hasana tábà bá wọn sọ̀rọ̀ àgbékalẹ̀ pẹ̀lú wisdom pẹ̀lú òye ni mo máa ń pàkíyèsí gbogbo àwọn tí mo bá ìjọba náà sọ̀rọ̀ sí pé èkó ń ṣèpè ìlú tó tòrò náà ìjọba ń ṣe aráàlú ń bẹ ìlú tó tòrò wọ́n ń ṣe àníbi sallallahu ta'ala sallam mo ní káwọn èèyàn gbogbo àwọn ọ̀dọ́ tá a kéwú ká lọ wo kútùbù alkútùbù síta tó gbajúmọ̀ nínú kútùbù alahadith káwọn lọ wo kìtàbù ìmọ̀ràn àkọsílẹ̀ nípa bá a ṣe ń gọ́van kìtàbù ìmọ̀ràn nínú gbogbo àwọn tíra yẹn lọ́ndà àwọn lọ́ndà búùkù yẹn káwá lọ́mọ ka àbò sí àwọn olórí àtìlera tá mọ́ fi kan aráàlú táwọn sọ̀hábà ń béèrè pé táwọn olórí wa ànábì kọ́ ni ó sábò sí yẹn fún wọn pé tí ò bá sànábì mọ́ táwọn olórí wa tán bá ṣe báyìí tán bá ṣe báyìí tán bá ṣe báyìí ìjọ́ kan tí mò ń ka bóyá sọ̀rọ̀ Bukhari àbí sọ̀rọ̀ Muslim àwọn sọ̀hábà wọ́n fẹ́ béèrè débi pé kánábì sọ pé ẹ dà wọ́n lágbo náà ni ànábì ò sọ bẹ́ẹ̀ tí wọ́n bá kó nǹkan jẹ tán kọ́ torí nígbà tí mò ń rìfà sí búùkù sẹ̀pẹ́ tó bá gbọ́ tó ní kan sí ẹ̀pẹ́ yóò lọ kà yóò lọ wò translation wà in English ni mo fi sọ pé ibi tó jù sí Ọlọ́run ti ń sọ̀rọ̀ nílẹ̀ mímọ́ wọ́n ń ṣe aráàlú bó ti òkè wọ́n ṣe dáadáa sílùú tó wọ́n ṣe aráàlú ànábì wa ń sọ fún wọn pé àléékùn bisámọ́yìn wà tọ̀wà ẹ̀gbọ́ sí wọn lẹ́nu ẹ̀tẹ̀lé wọn ẹ̀gbọ́ sí wọn lẹ́nu ẹ̀tẹ̀lé wọn tẹ́ bá kó nǹkan tán kọ́ tẹ́ bá ṣàbòsí ńkọ́ tẹ́ bá ṣe báyìí ńkọ́ ẹ̀gbọ́ sí wọn ẹ̀tẹ̀lé wọn ó wá sọ nǹkan tó lágbára o ó ní hátà tájídì olùkó fọ̀rọ̀ bá wá hà títí tí wọ́n fi sọ pé kò sí ti jẹ́sìn ọlọ́run lórí ilẹ̀ mọ́ gbogbo yín gbọ́dọ̀ di kèfèrí tí wọ́n sì fọ́ọ̀sì yín lórí ẹ̀ àjẹpá bí èpè ní ó pè é ju orí èpè ló ń gbà yẹn torí kò kò sóore mọ́ fẹ́ẹ̀yàn tó wà láyé tí ò rí ìsìláàmù sí mọ́ tó yẹ pé ń fọ́ọ̀sì ẹ̀ láti mọ́ sí ìsìláàmù mọ́ tó bá dé séèjì yẹn èèyàn lè fara ya kéèyàn wá gbàgbẹ́ lọ àlùkìámọ́ pọ̀tí wọn bá dé séèjì yẹn kódà àwọn náà wá mọ́sálásí àti wá níjọ jẹ́ friend a nímọ̀nà tágbà pé wọ́n ṣàkíyèsí ààrẹ mo ti kírun mo júmọ̀ pẹ̀lú ààrẹ ní Àbújá number one àwọn gọ́vùnà náà wà wá wá sọ àwọn tí ń bẹ lábẹ́ wọn mínísítà sẹ́nétọ̀ àwa ló kù ká mọ ọ̀nà tá a gbà bá wọn sọ̀rọ̀ ń bẹ níjọba kábàámọ̀ sọ̀rọ̀ ọlọ́run wọ́n létí tìta wọ́n ní tinú tó bá jẹ́ pé ibi tí wọ́n ti máa gbé àwọn èèyàn nílùú òyìnbó ni àbílẹ̀ lárúbáwá níbi àìmọ̀ dáwà methodology tó bá jẹ́ pé bí tí wọ́n ti máa gbé wọn ni àáfà ò ní tó nǹkan mọ́ lórílẹ̀‐èdè yìí àáfà tí ó sẹ́kù lórí rẹ̀ ò ní tó nǹkan mọ́ èyí tí wọ́n bá ti yọ ẹ̀mí lọ́rùn ẹ̀ yóò sì wà láhàámọ́ gbére dáwà ní method dáwà gan-an ló jẹ́ kí ẹlòmíín níjọba sórí kunkun dáwà tí wọn ò fi àgbékalẹ̀ rẹ̀ sí bó ti tọ́ bó ti yẹ nínú ẹ̀sìn inú sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kódà ní tí ò síjọba tí a mọ̀ bá ti pè é ní wàásí gbogbogbò wàásí òràn a mọ̀ bá ti fún ní personal contact a mọ̀ bá ti fìwà pé inú jẹ́ kọ́kàn líle ó pọ̀ wàláì làárín dáwà ní method ọ̀dọ̀ ànábì láti ti jogún gbogbo ẹ̀ ṣùgbọ́n kí n mọ́ kó lórí ibi tí mò ń lọ bá a bá bá wọn ṣe dandan ni ká gbàjọba káyé tó dáa wàláì ọ̀rọ̀ lè tún wọn ṣe ẹ rí i pé mo fọlọ́n búra wọ́n létí tinú wọ́n sì ní títà tó bá jẹ́ pé èèyàn tí ò wúlò mọ́ tí ò sọ́pọlọ kò sójú inú mọ́ kò sí títà kò sí tinú kò sí títà wọ́n níyàn lóye wọ́n ní kó lọ tọ́jú ààrẹ ni but àwọn tí wọ́n ń ṣèjọba báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣàkíyèsí pé democracy ni wọ́n sọ pé wọ́n ń ṣe but wọ́n máa ń ránró ní ibi tá a sọ pé kán bẹ̀rù ọlọ́run bá nìyẹn ọ̀kan gbòógì nìyẹn wọ́n máa ń ránró ní ọ̀nà wo ẹ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tíjọba kan máa ń ṣe lọ tó bá yẹ lè kúrò lórí àlééfà iṣẹ́ yẹn ò jẹ́ àmọ́lẹ̀ kò sí ire kò sí iye bílíọ̀nù náírà àbí dọ́là tí wọ́n lè ti ná síbẹ̀ yóò bàjẹ́ ni èmi òrùwẹ̀ náà lábáwá ti lóyìnbó èyí tí mo gbé rínú àwọn ìlú yẹn bẹ́ẹ̀ èyí tí mo gbàbẹ̀ kọjá rí wà ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì èmi ò ríbi tí àwọn ẹgbẹ́ tí mo ń kọ̀ǹtẹ́sì tí wọ́n fẹ́ ṣèjọba wọ́n ń lọ bíi méjì mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ nílùú òyìnbó níbi tí wọ́n ti ń lo ìjọba tí èyí ṣe ti ìjọba tọlọ́badé tí èyí sì ṣe tó ní queen níbi tí wọ́n ti ń ṣe transition pé lo tiẹ̀ tán kẹ́rin kẹ́lòmíì ó wá bẹ̀ èmi ò rí ibi tẹ́gbẹ́ kan ti wọlé tí wọ́n wá dá àwọn ẹgbẹ́ míì lóró pé wọ́n ní sí ọ̀nà bẹ̀ wọ́n ní sí títì bẹ̀ iná bẹ̀ ò ní tàn constituency bẹ̀ ò ní dáa kò ní rọrùn kò ní dẹrùn bẹ́ẹ̀ bá tọ gbogbo ìlú wọn látòkè délẹ̀ ẹ ti gbẹgbẹ́ kan náà ní tẹ́gbẹ́ kan bá ti wọlé gbogbo ìlú yẹn ni wọ́n ṣe níbí wọ́n wà dẹrùnra wọ́n wà gẹ́gùn oró kalẹ̀ pé ọwọ́ wa náà fẹ́ tẹ́kù dà ẹ̀yin náà jẹ bàbá ńlá yà ibi tí Yorùbá sì ti sọ̀rọ̀ tó dáa wọ́n níbi tí erin àti kíní ibi tí kíní ti jà tí wọ́n máa wí pé kókó bẹ̀ yóò mi ò rántí ẹ̀ dáadáa lásìkò yìí yóò fi ara gbá tí aráàlú fara gbá tí aráàlú fi ara gbá lórí pé ẹgbẹ́ kan ó poró ẹgbẹ́ kan sínú ọ̀gá kan ó poró ọ̀gá gè sínú ìlú gbogbo òṣòro tí ń bẹ lórílẹ̀‐èdè ìní òjò síná ìní òjò sí títì ìní òjò sí ẹ̀kọ́ tó pegedé a ní bùkátà sí ká pé àwọn tí wọ́n ń so wa sákèsí pẹ̀lú tùbínùbí kódà láyà ní bukata káfàdó àràn wọn lọ́wọ́ anábì sallallahu ta'ala sallam ó dákọ wọn ó sọ̀rọ̀ wọn níbi àwọn táàmù bá sọ̀rọ̀ ọ̀kan nínú wọn náà ni àìmà àwọn àwọn sì ni kò mí kì í sọ bá jẹ́ kó dáadáa àti Abubakar rọ́dí Allahu ta'ala àní nígbà tó di khalifa ó ní ní kọ́ di wùlí tó àlékún lẹ́yìn ànábì sallallahu ta'ala sallam àléfà àkọ́kọ́ nìyẹn ó ní wọ́n fi mí so lórí yín torí kéèké kò ló gbé síbẹ̀ wala su bi èmi sì kọ́ ni mo lórí dùnú yín olùbẹ̀rẹ̀ ọlọ́run ó ń bẹ́nu yín olùsìn ó ń bẹ́nu yín ẹni tó náà bá dé tó bá pẹ́ tó bá dépò yìí òun náà ó ṣe é oníkọ́lìtì tó fi lè ṣe é ó pọ̀ nù yín tí n bá ṣe dáadáa ẹ kún mi lọ́wọ́ tí n bá ṣe kejì ẹ pè mí sákèésì tí n bá tẹ bá ra ìdá mi ẹ pè mí sákèésì. nínú àwọn ọ̀nà tá a mọ̀ ń gbà pé àwọn tí wọ́n ń sọ àná sí àlàyé mọ́tìlì mùsùlùmí àbí gbogbo àwọn tí ń jẹ́ àyímọ̀ nígbà tí mo sọ pé kìí ṣe ìlú islam la wà nàṣírà tí ó mọ̀ bá wọn tó bá jẹ́ ìlú islam nàṣírà yẹn náà láàmọ̀ ṣe fáwọn tí ń sọ lórí wa náà ní ìsìn mùsùlùmí bẹ́nu wọn tí ìsìn mùsùlùmí wà nù wọn àkọ́kọ́ ni húbù sọ̀lá ìhìn àmọ́ nífẹ̀ẹ́ kí wọ́n ṣàṣeyọrí ọ̀pọ̀lọpọ̀ ò ṣe tán kíjọba ṣàṣeyọrí o ọ̀pọ̀lọpọ̀ ò ṣe tán kíjọba ṣàṣeyọrí nínú àwọn tí ń bájọba ṣèjọba àtàwọn aráàlú tí wọ́n súnmọ́ wọn wọ́n máa ń fẹ́ nínú oró tí wọ́n máa ń rán ni pé kò lè kò lè àchífù tó bá àchífù wọ́n sọ pé ó ṣe dájú tiwa lọ ẹ̀jẹ̀ abasẹ́ jẹ́ wọ́n ń ṣèpàdé o wọ́n ń ṣe ìpàdé ẹ̀ tí ó bá di wípé ẹni tí ń ṣèjọba tó láníyàn dáadáa tó bá fẹ́ tọpinpin jù wọ́n ní à ẹ̀jẹ̀ kókó ń bẹ̀ kẹ́lómi bọ́ bẹ́ẹ̀ ń gbà yẹn tí ó bá ti jókòó ara ẹ̀ jẹ́ torí pé nínú fíìdì tẹ́mi wà àgbẹ̀ lèmi àgbẹ̀ ní máa ń wù mí kí n pera mi tí wọ́n ti ń béèrè pé kí ni iṣẹ́ mi tó ń ti pé mo tún jólùkọ́ wọ́n wá ń sọ bílíọ̀nù wọ́n ń sọ bílíọ̀nù tíjọba ti ná mo ní bílíọ̀nù náírà àbí bó bá tẹ̀ jẹ́ náírà ká mọ̀ ti sọ̀rọ̀ dọ́là mo ní ṣé lórílẹ̀‐èdè náà tí bílíọ̀nù tíjọba ti ná fún iṣẹ́ ọ̀gbìn mo níbo làwọn oko yẹn wà láwọn èèyàn bá dákẹ́ oko tó jẹ́ tìjọba àpapọ̀ àbí ti stéètì àbí ti individual àtàn ná bílíọ̀nù yẹn sí where are they àwọn bá di wò mí wọ ẹnìkan ò tí fún mi lésì dòní tí mo ń sọ̀rọ̀ yìí owó yẹn sì jáde bóyá ó ṣeé ṣe mo máa ń wò pé ìjọba náà ò ṣe wá sọ pínpín kíní kan bílíọ̀n kíní kan bílíọ̀n níbo la fẹ́ ta gbogbo èrè oko yẹn sí oko dà sérè ẹ̀ ti ṣé ó ti tó harvest àbí ó ti tó kí òjò bá wá discover yìí pé ah, ẹnìkan tó ti sàrẹ rí àbẹ́ni tó ṣe mínísítà rí àbẹ́ni tó ṣe kíní kan rí àwọn ni wọ́n pín àbẹ́ni tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ogun ti dénú ó wá kó bí wọ́n ṣe sọ pàǹpá pé à wọ́n á ti fẹ́ tọ́ pinpin wáyé wò tí gílígílí ẹ bá ti wá ń pọ̀ jù ẹjá o eléyìí wọn ní ìsìn nọ́mbà wán yẹn kò sí nínú àwùjọ yìí kó bò sọ̀lá ìhìn ká nífẹ̀ẹ́ kíjọba ṣàṣeyọrí kò sí ẹlẹ́ẹ̀kejì tọ̀ átòhún bil ma'ruf tí wọ́n bá dábàá dáadáa kí láà ní sọ́pọ́ọ̀tì wọn sí kí láà ní sọ́pọ́ọ̀tì wọn sí káwá wò pé nǹkan sọ ìdá o but ẹ jẹ́ ká gbègbà báyìí ẹ jẹ́ fún yín lápèjúwe níbi fíìdì tẹ́mi wà wọ́n ti sọ̀rọ̀ wípé nígbà tí ẹran ń da gbogbo àwọn àgbẹ̀ láàmú ìdú tí wọn bá sì ti rí ojútùú sí jíjẹ mímu subhanallah tán dìpẹ́ndì lórí àwọn kan pé oúnjẹ wọn làá máa rà ilé yẹn ò lè gòkè kìí ṣe jíjẹ mímu nìkan nìṣòro wọn ò jẹ padà bẹ́ẹ̀ náà nílùú tí gbogbo ìlú tí gbogbo mímu jíjẹ mímu wọn bá ti rọrùn ìrọ̀rùn yóò ní positive effect lára gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì àwa ní òye ah, kákọ́ ìran síbì kan o mo wọ́n bá àwọn èèyàn léèrè nígbà tí wọ́n ṣàtakò lọ tán pé ànígbà ànífẹ́ ànígbà ìlú òyìnbó àtìlẹ̀ lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yìí mọ̀ lẹ́ran ju nàìjíríà lọ mo ń pè àwọn èèyàn nílùú òyìnbó tí bọ́n ṣe ń daran èyí tó wá wọn mo ń bi léèrè mo tún ti bẹ́ nìkan nínú rọmọdọ́ọ̀nì tó yẹ̀sẹ̀ padà nínú ìlú òyìnbó ló ti ní ẹ̀gbọ́n ló jẹ́ fún àmọ́ ní ṣé bí wọ́n ṣe ń daran òun náà tún wálé àtúnjọ lọ fíléèjì ó tó ra àwọn màálù tí wọ́n mú wọnú òkú àwọn olóko ló wá ń ṣàlàyé bó wọ́n ti ń ṣe ní Australia bẹ́ẹ̀ náà nílùú mi bẹ́ẹ̀ lamẹ́ríkà bẹ́ẹ̀ ni àwọn bẹ́ẹ̀ nílẹ̀ lọ́báwá tẹ́mi gbé èmi ò rí ibi tán ti ń da àti ẹ̀gbọ́n tilẹ̀ lọ́báwá kò sí kókó tẹ́rin ó jẹ dẹ́sáàtì tiwọn bọ̀tí ibi tí kókó wà náà wọ́n dá màálù láti bá yá àwọn èèyàn jẹ́ ọ̀rọ̀ yẹn awuyewuye lọ ló bá di pé ó bá dá ìdáhùn hmm. bóyá níjọba náà máa wọ̀ pé wo bẹ́ẹ̀ lè jẹ ẹni tí ń dáko gan ẹjẹ́ ẹjẹ́ mọ́ko a máa nífẹ̀ẹ́ wọn níbi tán bá dá lábàá tó dáa káwájọ gbọ́pọlọ kalẹ̀ bó láti ṣe tó fi succeed ọ̀kan nu àfatákò nínú ẹ̀ a máa ràn wọ́n lọ́wọ́ tó jọ ẹlẹ́ẹ̀kejì yẹn náà lórí dáadáa wà ádámù máa sùn yàtì hìn àní máa yapa wọn pé jẹ́ pé ìbínú inú fùfù láti máa yapa wọn bí ká wọlé bí ká dáná sun bí ká pààyàn àní máa ṣe yẹn ẹ wòlíì tí wọ́n ti ń jagun lọ́wọ́lọ́wọ́ báyìí tógun bá parí lọ́la àfikọ́ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè yá wọn lówó àbí kán bù wọn tó máa tẹ̀ tún yá wọn ní gbèsè yẹn gbèsè náà ló fẹ́ bá lóun yẹn jẹ́ padà àti san gbèsè ló fẹ́ bá lóun jẹ́ padà ní tó ti bàjẹ́ àwa náà àwa àṣetán àwa àfọwọ́ ara wa bà nǹkan yẹn jẹ́ ni mo fi sọ pé àwọn tí wọ́n mọ̀ wà ní kinní wọ̀nyí mọ̀ sí alágàn náà ọpọlọ wọn mọ̀ tí ìdàrú ọ̀rọ̀ ọlọ́run mọ̀ lè fún wọn ṣe téèyàn kan bá sọ pé nàìjíríà ò lè dáa mọ́ dònídọ̀la tààtúnṣe wá sí èmi ò mọ̀ wo onítọ̀hún sí pé ọ̀kan náà àwọn tí ń bàjẹ́ ni àbí tó ní plan àti bàjẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ìsìn ọlọ́run jẹ́ kémi mọ̀ kò jẹ́ kémi gbàgbọ́ wípé àwùjọ kan ò lè dáa because sánmà bẹ̀ ò fàyà ilẹ̀ bẹ̀ ò rí ọlọ́run ò sẹ́ndì àwọn àlùjànnú sí wa pé kí wọ́n mìwá kálókáló kí ló bàjẹ́ táwọn sọ pé kò lè dáa sí báwo èèyàn yìí ni báwo yẹn ṣe tẹnu mọ́ ọlọ́pàá tó ọlọ́pàá ò dá ọlọ́pàá ò dá ọlọ́pàá ti ṣe mọ́ ọlọ́pàá yìí táwọn ọlọ́run bá dé tọ́lọ́run bá ní túnjọba ṣe kò ní ìdí kan bọ́ sọ́lẹ̀ tí wọ́n fi dá mo ṣe lẹ́tọ̀ kan nínú Ramadan yìí ipe òfin wa wọ́n kọ́lẹ̀ ni wọ́n lò mọ́ ẹni kékeré ní faragbá ẹni láti mọ̀ pé òun ní problem tó bá jẹ́ wípé kìí ṣe bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò ní dáa ní lọ́lá túláàsì kódà tó bá bá láború sínú yóò pa àbúrú ẹ̀ yóò tọwọ́ àbúrú ẹ̀ bọlẹ̀ lọ́dọ̀ ààrẹ because kò sẹ́ni tíjọba ò lè pa àwọn kan sọ fún mi láti lóyìnbó pé tẹ́ bá ti ṣòfin báyìí kódà àwọn dákọ̀ àwọn olóyìnbó kan àwọn tí ń gbọ́ mi náà mọ̀ ayé ti lu jára wọn pé òfin ní ìlú báyìí tó bá ṣe báyìí ìjọba ló ṣe wọ́n sì pa ẹni tó sì jẹ́ service personnel nínú ìjọba náà wọ́n pa gbogbo ayé ó sì rí pọ́n ti pa láyé tàjọ ń wà yìí ṣebí orí afẹ́ mo ti ń sọ̀rọ̀ yìí gbogbo ayé ò rí pé wọ́n ti pa ó sì ń wà nínú ìjọba bọ̀tí ní bí asẹ̀mọ́lù owó ọwọ́ ẹ̀gàn wọn ò gbà owó ọwọ́ ẹ̀gàn sẹ́wọ̀n ò gbà àbí kí wọ́n gbà díẹ̀ ń bẹ̀ òun bá mọ̀ yan fanda káàkiri kò sẹ́ni tí ò lè dá a lọ́lá túláàsì bó bá ṣe ológun ló ṣẹ̀ ẹ̀yin ológun ó tàn kó ẹ̀ṣẹ̀ pípa ẹ̀pá ọlọ́pàá ló ṣẹ̀ aráàlú ni tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ pípa ni ẹ pa wọ́là kún fílíkì sọ́ọ̀sì àyà tó sọ́ọ̀tù bákọ́ra ọlọ́run ní ìsẹ̀mí better life ń bẹ fún yín níbi kẹ́ ẹ waste ẹ̀mí tó bá yẹ kẹ́ ẹ waste lábẹ́ òfin wàláhì wọ́là kún fílíkì sọ́ọ̀sì kẹ́ ẹ fẹ̀mí dí ẹ̀mí ìsẹ̀mí rẹ àyà tó ìsẹ̀mí rẹ ń bẹ fún yín bẹ̀ bọ̀tì níbì kọ́ ibi tó ti yẹ kí kí wàásù lọ sọ́dọ̀ àwọn tí ń darí nìyẹn nítùbínùbí bóò ló ti ẹ̀ka sáyé táyé ó fi tòrò nínú àwọn ìlànà tó yẹ kí á tẹ̀lé ònìyẹn ká mọ̀mọ̀ yapa wọn ká mọ̀mọ̀ jáde sí wọn ká bá wọn sọ̀rọ̀ ọlọ́run torí pé tán àtùhùn ká tẹ̀lé wọn wájìbà ọ̀ràn yẹn ni wà ìjárú wà ìdọ̀làmù nínú ìjọba Islam kódà ìjọba ṣàbòsí ni mo fi sọ rìfáwà sí kìtàbùlì ìmọ̀rọ̀ àkọsílẹ̀ nípa bá a ṣe ń so lórí tẹ́nìkan bá sọ fún wa pé ṣe bíjọba ìsìláàmù lélẹ́yìn a sọ pé the same thing náà ni bí yorùbá fẹ́ jàjẹ́ kún yà ẹ farabalẹ̀ lájọ abẹ́jọba tí ì ṣe ìsìláàmù náà o ẹ fi ara balẹ̀ ẹ sògbéjẹ mọ́wọ́ ẹ mọ bá a ti máa bá nílò lábẹ́ òfin tọlọ́hun tó lórí ìbá ṣe mùsùlùmí agbọ́dọ̀ mọ́ torí tẹ bá tẹ bá fọn mú ó ti ṣe kọ́mọ̀ sẹ̀kẹ̀ nìkan mọ́ lórí ilẹ̀ nu yìí o àwọn kan ti ṣe bẹ́ẹ̀ tó yẹ pé ẹni tó sẹ́kù tí ò bá lásìgbò yẹn lọ àlìkíámọ̀ ó sọ gbé jẹ́ mọ́wọ́ padà náà ni o èyí jáde sí wọn túláàsì àmọ́ bá wọn sọ̀rọ̀ ọlọ́run àmọ́ wọn ṣàdúrà fún wọn ẹ̀wá ṣépèlé yàrá yà wọn ẹ̀ ṣépèlé baba ńlá baba wọn ẹni ọmọ wọn ò ní rí bá ti ṣe wọ́n sì ń gbọ́ wọn àti sọ pé ẹ lọ gbé wọn wá wọ́n mú gbogbo ẹ̀ granted nílùú míì ọlọ́pàá ó gbá ìmáàmù yẹn nípa àkọ́kọ́ ní orí mímbàrì ni kìí sì sí ilé ẹ̀ ní gbé lọ kìí sí ẹ̀ wọ́n gbé lọ kó o ní method táàtì wọn bá wọn sọ̀rọ̀ a sọ pé nǹkan dá o nǹkan ò dẹrùn láwùjọ wa nǹkan ò dẹrùn à ń bùkátà káwọn lórí náà máa wá wá sí i kán wá pẹ̀lú security wọn ìní mo sọ níjọ́ tí ààrẹ ìtàjọ ṣe sọ̀látù ìjùmọ̀ ní Àbújá security tẹ̀lé bọ́bá ṣe sọ̀látù zórí náà security bí national mosque ìtàṣe aso rock káwọn náà mọ wáwá sí kan sọ pé gọ́vùnà náà wà ń o ẹ̀dá kò kí special kí burú jù bí yẹn kí gọ́vùnà náà máa sáfọ̀ yẹn nínú Ramadan pétọ̀ ẹ̀ náà bá ń kó àwọn láìlọ́hún àwọn oúnjẹ táwọn ha Kama máa wò pé ah, Allahu Akbar síbá àwọn ará àwọn olórí wa ti súnmọ́ wa tó nì síbẹ̀ ti nífẹ̀ẹ́ wa tó nì kódà tí wọ́n máa lísìn sí nǹkan tára ló ń wí kán sọ pé ẹ máa keep hope àmà wá nǹkan ṣe sí à á ṣe yẹn à á ṣe yẹn à á sọ pé kí wọ́n ṣe à á sọ pé kí wọ́n dá yín lóhùn inú aráàlú ó dùn àwọn ìjọba náà ń gbọ́ gbogbo nǹkan sọ yìí o a sì fẹ́ kó mọ lẹ́ẹ̀kan eléyìí àbẹ̀lọ́wọ̀n subhanahu wa ta'ala àtàwọn àtàwọn náà kò sọ alóró rí dálẹ̀ ohun tí ó ìrìn táàrin tàbí sórí ibú ọlọ́mọjà lè rí irun rẹ̀ sàlámù alaykum warahmatullahi wabarakatuh. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah fún ìbéèrè ní inú ramadan àti ní ẹ̀yìn rẹ̀ ẹ lè máa pe àwọn olùkọ́ wa sí orí nọ́mbà yìí zero nine zero seven six seven eight four two four five zero nine zero seven six seven eight four two four five tàbí plus two three four. nine zero seven six seven eight four two four five plus two three four nine zero seven six seven eight four two four five wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.